وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله الحمد لله إني هدر رمضان نلوه يومي يوضو 1437 هجرية ọdọ́ ìnirú oṣù kẹfà àwọn àmì ológun yọ́ méjì June twenty seven two thousand 27, 2016 àti wá yìí ní àyànkọ́ àmì fọ́ọ̀mù ẹgbò kalẹ̀ kàdé ọ̀nálẹ́ ọ̀nálẹ́ àmì tọ́rọ̀tì yóò ti dìbò tó di èmi ní akọ́ àmì ojú tọ́rọ̀tì wà. Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون سورة إجري ما دوك جنه سورة الرعد سورة يوقبنا سورة يوقبنا وما ويرو sura igire kumado akini sura ọfabana yi maadọkọ ọfabana todu amẹnga yi ku nana nana nana ìdí ọlọ ọfabana kọjú akini kí mo lè tù wá àyè wa amẹnga tí a do eku ọjọ ńà yé lélẹlẹ tìtẹjú pa àjùtọ àjùtọ ń pàtẹ dí ọlọ ọfabana. ọjọ́ wọn mi kì í dúró ihò mi kì í dúlẹ̀ ọmọlẹ́mọ̀ ẹgbọ́ kàbànà fóònù omi gìdẹ́ anyị lọ ọjọ́ ya ẹmọ omi gìdẹ́ ti fi sábàbù àyàtì ìmọ̀ tẹ̀tẹ̀ oge ajẹ́nà àmúnà ànọ̀rọ̀ ayé omi alọ àmúnà ànọ̀rọ̀ ayé àdéjú mi alọ yìí. e akpa ogboko mi akpụ ikpekpe e akpa ọmọnwụ na nwọda ile onwe ikwu ma adụghọ kpabana yi egwu iwu azaba aṅụliwe ịmakere ba ma dozi ebe tụrụala akpa ihunyo ya anado mi ya anado kpabana ụmụ ya amụna edeju ya ka ya ọbịa bọ́dọ̀ ẹ̀wọ̀n lẹ́pàpọ̀ ìdí ìwòpáyà ọjọ́ tabaraka wa ta'ala ìdí ìwòpá ọjọ́ tabaraka wa ta'ala ẹni mo tó dálẹ̀ ẹ̀hún kàtó sí ojànà Indonesia ẹgbàgbìlì wúdú ọdọ́ 2004 aláwọ̀ tabaraka wa ta'ala dàjúmáwá omi máa mìíràn gbá omi jàálù lẹ̀ òun náà pẹ̀lú yìí omi funa òǹkọrẹ una kẹrẹbẹun una una n'adẹun lẹgúdjó omi wuya n'adẹtẹun lọla n'adùnkú lọba na tó líni tí a bá nílẹ omi funa omi kùmà kuna lu omi lẹwọn kuna àmàkọrẹ yìí. ohun aláwọ tabaraka wa ta'ala mi ma dị ha kpa iyejima ekwu ma awa na ịnọ na na achị kwu wuru ya na ka ya ikenene na anwụ nege sura yake dai ma doa kini suratul ra'd o madina ma duro buku dala ma ma ni madaniya o na madina o ma doa ne anyị 43 nwaya bidiru nje waji sura yake ugweta shan ka kimi balo ka ni suwar wa ba kwa ne qur'ani bugba kare buji uji sura nomba yake ugweta erogun ko jali yiwane ubi suratu muhammad o ma don rogu sura mi sura ke qur'ani jal kuma rumagu ko jali li jale ohun mataris mai kuma zai ƙur'ani ne yi so bi suratu muhammad kama da sura oh, da yaro guda ya dai ami sura kishane faye amma rafi koda ya koda da ba ka ali alif lam mim ro aliko ide amma rafi ya koda amma ko sheka an yi ali sura gidai olólò lòlò ṣe ẹnkùdólógbó ọjọ èdòdó kà máyé ẹnkùdólógbó àmọ́nútọ́ ọjọ́ palùkùmájú tó ọjọ́ màní uṣẹ́ ọjọ́ alùkẹ́ alùlẹ̀lẹ̀ àyẹ́ gbọ́ ọ̀nà àkọjọ́ àdúrọ̀ mẹ́rin náà máa dùn olè máyé alùkẹ́ àwọn dàzá balẹ̀ ọgbọ́dọ̀ àmẹ́rin lẹ́ ìdí ẹnkùdóra rẹ̀ yìí àyẹ́ pọ̀lọ̀ ojú mi tọ́ bisimilahi rahman rahim alif lam mim ra arafi mẹ́lẹ̀ gẹ́rẹ́ allahu tabaraka wa ta'ala òun kì kú jaba kwa ní ìtura yìí òun lẹ́kẹ́ tí òun ma ojú mi ẹlẹ́dún mọ́tò rẹ̀ tilka ayatul kitabi amma yayi kuma gbanwa gogire ta ma ya àmá ya olítà fi alkùrán ọ̀hún máa gba wọn agbọ́dẹ̀ wàlẹ́sí ń sílẹ̀ ilé kàmẹ́rọ́ bìkà ẹ̀wọ̀n ikú màá dúró wá ń wọ̀ ẹ̀kúgbọ́ ojú ẹ̀yìn ń ṣe alkùrán wà láhàkù dọ̀rọ̀ bìkà láhàkù ẹ̀wọ̀n ikú màá dúró wọ́n ẹ̀kúgbọ́ ojú ẹ̀lẹ́ ọ̀pọ̀ pàǹṣẹ́ yìí wàlákìnnà àtàrọ̀ náà sì àmà ó jí ilé àmúnẹ̀ abọ́ọ̀lá kùránì kàkà ìjọpọ̀ pàṣẹ ó jìlá mọ́nà ẹ̀kí àkúmọ̀ àti ìmáàlì máa tó yẹ́ bí ti náà الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون الله الذي رفع السماوات والأرض الله الذي رفع السماوات الله وجو أنشني في موجة لدنيا بغير عمد ترونها إني akanabado abayati abayagini ìfádó màdó madu ìdíjú yẹn wọn kọ́ àtẹ wa nù ìdọ̀mọ̀nù mójá lè bi múdò káàtẹ mẹ́à lẹ́wọ̀n tó kù màdó kójá lè tájì náà tẹ̀lé yìí yálà wà àrà òun sẹ́nẹ́ kí àtúnṣe kẹ́nẹ́ ló má bàa nìkẹ́ họ́ sí i sẹ́wọ̀n kàmí ni wọ́n kùmà á tíráyì inú wa tíráyì gbó inú wa tíráyì yánà lọ ee abúlé kí inú wa tíráyì inú kí kí ni nìkẹ́ káàtẹ káàkùn kílíníkì dẹ́ yìí tọ́ lọ́dọ̀ máa dúkìá dó máa yẹ onídó àtẹ ní ẹ̀hún dúkìá àfọ́gá ní dúkìá pọ́n iná tẹ ní ọ̀la dorúkú ẹ̀fẹ́ àyàgò yọ ọ̀bọ́gàgò tíakàtà àwọn ọmọ adóhùn ìmọ̀ náà tẹ ọ̀mọ́lẹ̀ ẹ̀dá tí ìnà lè mọ̀ ju ọ̀yàwó lábo yí ẹ̀ má yà dẹ̀ pàṣẹ yìí òru inú wa tíráì inú wa tíráì ọjọ́ tíráì kìlọ̀ nke tegi bɔ kini wa jɔra jɔra eke tegi bɔ n'o ŋo na mɛmɛ kutɛ kɔjɔ kɔjɔ mama ni kiti oli ɛn du kini wa tse ba ima tse oli kini du tse yi kini du tse kitsari ya muda mi simenti pa mi mi o yana du ame ame ŋi ŋi yi bɛ ŋi amma allah tabaraka wa ta'ala òun ni kí bójì bí wọn ẹ̀rùn dú ẹgọrẹ́lá ọrẹ́lá gẹ̀dẹ́ inú òun ni kí bájì bí ìlú kò máa ṣọrẹ́lá dé òdúgbò rẹ̀ má ní kí jìbí ìlú ma máa ṣọrẹ́lá ní allah ò máa ṣọrẹ́lá yìí ẹnẹ kì í ṣe ọkà ẹwù ṣe kì màmá nìkan fọ́ ṣe bí. abọ́jú tabaraka wa ta'ala abihọ nù jálè sí i jìmá àná kanaba dókè wọ́nyún ní tọ́ fẹsẹ̀má òdúnìyà ó jálè àtẹ gidójì àgìdẹ́ ó jálè gidójì àtẹ kẹnẹdẹ́nẹdọ́ àti ní àtẹ gìálè. محيطة بجميع الأرض وما حولها من الماء والهواء ó yálé jìdẹ̀ ánẹ̀ òòlùn dàkà èjì kò gbodú kẹlì ń ẹlẹ́ yìí gbodú kẹmàkẹ́ dáwó kẹlì ó yálé ánẹ̀ dọ́mọ̀ ìyànú gbodú kẹlì tú kẹmà ló yálé ní ìyànú gbodú kẹlì tú kẹmà lé ánẹ̀ ní ẹ̀mà lé ánẹ̀ níbẹ̀ kó yá ju nìyẹn dábàá tó dọ́mọ̀ ẹ̀lẹ́kọ́ obìnrin

ó ilẹ̀ ilẹ̀ atẹ́yọ̀nà gbogbo un gẹ̀lẹ́kàrí tọ̀ ipò yìí nù gàmúná yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ kì yóò jẹ́ ànẹ́jọ́ yìí kúná ilélélélélé kì yóò jẹ́ ànẹ́jọ́ yìí

wọ́n àwà ní mí ẹni tọ́sí ní ayánù yálẹ̀ ìlà òkè yóò yálẹ̀ yìí àbókùnmà lè jíjí ọ takada geography àmọ́ àbókùnmà sàmọ́ ní yóò ní ìkùnmà kọ takada geography yìí báyìí náà ní ìlà òkè yóò yálẹ̀ bá ó kà ẹ̀ lẹ́bà ẹ̀ nánà tó ti dáná kẹ́gbọ́dọ̀ àjíjí mi báyìí ní ìlà òkè yóò yálẹ̀ bá

ó yà lè gbogbo wọn àwọn dẹ àtòwọn àtàní àlàárẹ̀ tí àwọn náà tàbálì ẹ̀lẹ́gbó ana yi gaba daya ba ó lè gaba daya ẹn má kó dàmá kẹmú náà bẹ̀ má kó dàmá bá tọ̀ máa ń yà nẹ̀ kùrù sí ìwé sí à ẹni laptop di gbogbo àmì gbogbo àgàgìrẹ́ memory card kékeré ka mamdu ayọ̀ máa nìyí ẹ̀hùn e kí memory card yà agbaba ẹ̀ e na tẹ́ kí laptop gẹ̀rẹ́ ya yàdẹ́ tí kí alùpùpù ẹ̀lú ìjẹ̀yà yi ya yàdẹ́ gbàdàkà ijú ẹ̀lẹ́gbó tòtòrò alẹ́ alùpùpù aláwọ̀ òun lòun dàkà wọ̀mà howard báàmà ń dúkì dé mìíràn ó yá lè yé dùn lòun dàkà wọ̀bẹ̀yìn náà wọ̀bẹ̀yìn náà mìíràn bóòdì mẹ̀síra kàmsàmì àm àgbàdì yèyí má kẹ́kọ̀ọ́ yá lè yóò dúdú kẹ́lẹ́ tí ó yá lè kéèjì òlẹ̀ ọdọ́ ìdílé mẹ́lú mẹ́wọ́n dàbí wọ́n lè rẹ̀ ẹ̀lẹ́kọ́ òlẹ̀ ọdọ́ ìdílé mẹ́lú mẹ́wọ́n dàbí wọ́n lè rẹ̀ wasamaka fi nafsiha masirata khamsata khamsa mi'a amin to una be o yale lele ke on ko e ko daba o yale ke ale to me iti o me un yale keji ba to lodo de ni melu lenje odo de ni melu odo de ni melu odo de ni melu un yale meji bukala re ata ata ata ata ata ata buku na ile mabani kirishi ndugbele masha nabi muhammadu sallallahu alaihi wasallama kọjọ́ jẹ́ ọmọ náà yẹla yóò jẹ máa kó jálè fún àní àdókù mi àmúdògbò ojú káàkiri sábà bòbí máa lé tí ó jálè nǹkan yóò yá sọ̀rọ̀ kàtà gẹ̀rẹ̀ ya àlékún ọ̀tọ̀dá aláwọ̀ tọ́bárẹ́kà ọ̀tà ara ẹni ni òun ẹ̀ tẹ́lẹ̀ kò ń ní àtà akànàbà ìkàdó ní ìpadó pọ́n ẹ̀hùn dó ẹ̀ máa dó dó ẹ̀hùn dó ثم استوى إلى ثم استوى على العرش ألكو تكونوا بنجيهم في شوجو الله يكون نادا توجع العرش تكونوا بنجيهم يكون نادا توجع العرش تو أتيو جالي جدي الله نومي يكونوا دومو أما دومو يبو إمامو ما دومو ما ما نوسيا وكوجا ụlọrụ ọdụli melu gịrị ịnọla ọkọ ịkami e ni wa ne kuma ne lulu gịrị ọjọ ka mamu lele lulu nna ọkọ ịkuma e ne yọ ọkọ ịkuma tọtụ maka lulu tọkọ ịla lulu ịla ịnụ ọkọ ịla ịwụ lele o ọmọ e taki wa nọ mọ takpa yàgò ara mi ọkọ ọkọ̀ ilẹ̀ ṣọ́ọ̀tù lùmọ́dọ̀ ìṣọ̀kọ̀ ọ̀làmùkù máa wà nìṣẹ́ ní ṣọ́ọ̀tù lùmọ́dọ̀ máa ta dọ́gọ́kù máa ti bọ́ǹbù yóò máa ta kó já ní mí. ẹ̀lẹ́gbọ́ àbẹ́yẹ́kù máa nù máa ilẹ̀ ìtàmì pilot àbẹ̀ká máa wọkọ̀ ìtà máa nù ilẹ̀ yìí ìní ìní agency bẹ́ẹ̀ máa dún máa space àmì astronaut máa dé

ya dem eh, eh, dan rota te awladu yeju yeju yeju dum da ndị go mun ni mai wali wali wo modu wo wali di mo ko na ta te o na wana ta ko ya hudo mun kudala mai ni chugona chugona du du da ma kama kama na ama ma fini popo tura ahu ma dubu duniya ne ke lura albarka ahu yin wani ke eh, oh, oh, oh, hmm. ya kere da en wo ile nga mana du press ta kama ijere kama si ma le ma kwa ye o o tu ma pa ye hun ma ya o ke o tu te ta se amelo ma pa ye hun ama kwa ye o ru ngo tu ma ni o tu ba o ke pio ede o ya ni lo gele ede to ya le o o ke pio de e gbe a ma yere

wani ga jibe no lulu am da jibe no tu ma le te ma nya ya o ti ma do do je ngo mo gogo tuka be ba jo mo tu me jo meta ta ma da bia e ta ko ni mi ja du ma ta te tiro lu gete e o ma le e won go ma ni won du ma ta da bia o e bia ne go ma ko ya na de ti ya ni e won du ma jo mo ko se du ma jo ma ke yi na le computer ki je mi o le du ma le ẹni lẹ́gẹ̀dẹ́ ma yí lé tó dùn lẹ́ ma ojú àná yẹn. aláwọ̀ dùn lẹ́bi ọmọ mẹ́ni lè mẹ́lẹ̀ yàrá sí olù mẹ́tẹ́ nílẹ̀ mẹ́lábà sí olù ṣẹ́un mẹ́ni kì tọ́. àmọ́ àtẹ òtúgé ní oyálè ní mẹ́lẹ̀ kàdé oyálè wani ke le gbóò jálè tó kùnmá mẹ́ gbòdú yóò jálè tòdá alẹ́ ìmọ̀ mẹ́kànlá ọ̀tà ala ìtọ́ ọ̀nà ọmọ kùnmá ni ke lè kàdé ìlẹ̀ ọdọ́ dìní mẹ́lúlẹ̀ ó mà ọjọ́ ọmọ adúlẹ̀ ọjọ́ kàí àá gbogbo kàgbójú gbogbo ẹ̀yìn ni mọ́tò ń ṣe alẹ́ ilé fóònù lòdù lè tó lánà ìgbìlẹ̀ fóònù lè tó lòdù. àhájíjú yà tẹ̀ kẹ̀kẹ́ kálẹ̀ ní ilẹ̀ kálẹ̀ ayọ́kọ́ ọjọ́ lẹ́bà alẹ́ ẹ̀wọ̀n alẹ́ olóbìnrin kìdọ́ máa mẹ́dọ̀ kì yóò ju adẹ̀yìn wọn máa wọ́n má yálè yálè yìí.

abeka ji nwe nwoke nwoke ọma achaghị mgbe a ya ajakwo ya na amaka ilugbo ya abịkwa omele ama jiele ha nwomele ya adahụ a na-enwe anyị nara ka ụjọ gbakọ ọha mutela anyị gbakọ ọha chabụgo ọhụrụ manya na egwe ji nye gwa na ma agbaghị drọm ọjọ pa nara m elu gbakọ ọha inwe ọkọ ji na dawa elugbo ka ọ gbalị jalla wa ala yin onwe mụ na da tuja la arasi yóò hàn múnadà tó yá àlàárẹ̀sí àlàárẹ̀sí gẹ̀dẹ́ ikọ̀ yóò nàdà tó yíwò yá níbi sallallahu alaihi wa sallama yé ni mẹsàmáwá tó sẹ́bà mẹsàmáwá tó sẹ́bà yìí wọ́n máa fi hinna wọ́n máa bẹ̀yìn náà hunna filikurusí yìí yé ni àtó yá kùrùsí òsí àwọn ọ̀fẹ́ ọjọ́ ẹ̀yìn àjòjì ohun bá ẹ̀mà lókìdẹ́ nílá ti hálàkàtì mùlùkàtìn bí arùdù sàláàtì dábẹ̀lẹ̀ kọ́kọ́ máa kí ni ẹ̀bẹ̀bẹ̀lẹ̀ òpó kẹ̀tọ́nà tó yá ní gbùkanẹ̀ tẹ́ gbáà alágbáà kẹ́kẹ́ mẹ́bẹ̀bẹ̀lẹ̀ òpó ẹmúdù tó máa bá kí ni ọgbọ́n máa kí ẹmú kọ́ṣẹ́dù ẹnẹ́ ànẹ́kàbù mbuka ne teyini pataka take mo iku ebu tenukɔtsɛ bele take muta ne mɔlɛ alu tiki odza ne mɔlɛ ba tɔwɔ ke ne lɛ ŋɛŋu du odza le gaba di le oyi ko fi si awo ke odzo te ba yi le kurusi si nana ne kurusi si akide si yi kẹmọ́ mú dúwó jí àlàárẹ̀ ala abúnwẹ̀ àdẹ́ tòun rúrùrù wọ́n dábẹ́ ní kọ́gọ́kọ́ ẹ kẹtílíkà alhálàkàtì fìtílíkà kọlá dábẹ́ ní kọ́gọ́ máa kí ni ẹ bọ́ á nẹ kẹ bu kẹkọ́ ayọ̀ ẹ̀ka gbígbá a ọ̀fẹ́ òyìnbó ọdẹ ọjọ́ àlàárẹ̀ idabe udu bu kursi ati kursi atamu atamengile ama adabe udu jal arashi so al arashi na na tule kursi yo ojo nwa ronu taku jali ronu takani ronu so yomo yomo amene planet e, ami nine planet hmm geography so allah tabaraka wa ta'ala ya mudi un ko mu ni ne amma wala jannabe ko ne ile ma ba ni ki ko ne ma ni ka ju bi o gbele so allah tabaraka wa ta'ala yani wa sakhara ash-shamsa wal qamar wa sakhara ash-shamsa wal qamar yani umeomi olu pa osu umengo amele nwe amele lọla ma ji alụle ọ na ihumola ikpụma na ịtakpa ịna ikwu majọ ojú parí ọjọ́ gẹ̀rẹ́ ìmáyé ní ìnákelíkà ẹgbà zámẹ̀ ní ẹgbẹ́ka alẹ́bíkẹ́lá màmá wẹ́ wáta ní ẹgbẹ́ lẹ́bà ohun akeli òǹkó màdọ́ àti ní umeyyat bin òun dé àmà àkílẹ̀ ẹ̀gbẹ́ kàníbì má fi pàdé sánú òun àkílẹ̀ òun kó àmà ilé dúkìá kọ ìṣàkílẹ̀ abútabú ìṣàkílẹ̀ bàǹzà níbi dúkìá kọ bá inú ṣe mọ́dà wà àdìdẹ̀dẹ̀ èlé òun dé àjàmàbà pẹ̀lú kó ọmọ àbímálẹ̀ mẹ́bọ̀ máa kí ni umayya bin salat amana shi'iruhu amana shi'iruhu wa kafara qalbuhu òun gèdè èlì ń wọ́n lọ́wọ́ torí èlì ń tọ́lẹ̀ ẹ̀nu ẹ̀yáka àmọ́ olùgbòǹgbò wọn ẹ̀dọ́ ọmọdé dọ̀ káàkiri ẹ̀lẹ́kọ̀ fi hadith ẹni èlì ń wọ́n lọ́wọ́ àmọ́ olùgbòǹgbò ẹ̀dọ́ ti iwa ìwá efi ìwáyà e ibu abdulbari efi níta fi àtẹmuhìí tó zayidu ọmọ amúribínú nufẹ́ rahimahullah wọ́n igbola elienele igbawa ìyọ̀takàdá elienele lẹ́tì tí a kọ gbígbélé tákì awọmọ ẹ̀ tákì ìdàgbé akẹrẹ̀bọ́jọ́ àbàkwá náà ẹni wà á ń tàlẹ́bí mìfọ́dúlì mẹ́ni wọ́rọ̀ hàmẹ́tì bá á sá ilà mú sáàrọ̀ túlẹ̀ múnà àdìyà فقلت له فذهب وهارون

àmọ́ làlẹ́nu kọ́ọ́má kọ́ọ́má òun yà lù kọ̀lá yìí inú wẹ ọjọ́ òwe kàmí musa gíní fàdáhàbù wẹ musa ló wà hárúnà kọ́ọ́má yìí wẹ hárúnà fọ́dẹ̀ wà mẹ́lúkùmẹ́yà dùdọ́ ilẹ̀ láàyè kúmẹ́ dààmú lọ́wọ́ هل أنت سويت هذه بلا وتد حتى اتمعنت كما هي فقولا له هي يمما يوم كواكني وفرعون هل أنت سويت هذه هاي ديها ان ويكي ديه كما دو توقبا لا تيكي ديها ما دو ما نادا تي انشان ري بلا وتد ما دو وشا دو دو ما ين دون حتى اتمعنت ana le ate iya miyun ichese yo menu le ojun ma kuru ojun ma gagara ni inwo to ka sigili igbolu no ka sigili o ma gini na e ma du kunu yeun igbolu no ka bi sini ni lo moda ho o ma oyin ya na gbo kadabale ma ma ma ma ni ku na gbo gbo gini gbolo n'ọka a na-egbolo n'ọgụgụ wee fir'auna aidaiha hal anta sawaita hadhihi wa dana ina da tai bila watadin utadun hatta ma'ana tamahiya ngani le ya te ngi ma ni ni bi ni ma ni gani wa shukolo le e mo ka ho ngene le wa qula lahu a anta rafa'ta hadhihi bila amadin arfik idh baka bahniya yanhi kan وقولا له اكا واكنه هل انت ايه رفعت هذه وها هل انت رفعت هذه بلا عمد وها ودو يالي ياتي بلا عمد eh unwani le dago mi mana kana baduri kadoni au fauka dhalika baniya abakini au fauka zalika baniya abaki ni ateo yalile inene kidate ngo moru so no yalile kafiri akola re ba ya tuluka enzilule agbade ojo allah bayo anabi musa alayhi salam وقولا له هل أنت سويت والسها منيرا إذا ما جنك الليل هاديا eni enwo le enwo ka ala anta sawaita wasaha ogegede o jale iha ino ogede ogbo boka gedo mo mu pana ogede ogbele ya pana iya mu pana ba munira no fana akini le huru yi idha ma jannaka layl hadiya egbadu kuma eliya kini odu ka na kana bote yo egabu ha nile ya mama ni ma alị ọgbama ma a ji kwuru ogolele eyi tupu fụrụ ahụ na-eka nwa gịtọ chi ọjọọ eji ha amụkọla ejere ya uwe chi iyi nwa gbọkwọta ahụ wakụla alụhụ mayuru silu shamsa gado ọten fayusubi huma melset minel arụbi bahia ị na-elito ma nwoke ahụ tọ́ ìníni sí fìràáwùnà na wọn káàfin lẹ́ tọ́ ìníni ṣe n kì máa gbọ́n akini man yursilu shamsa hudwatan ena adulu duwe ike ena kule je duwe ike we brauna wanyulu do monya kote unge pali ne pali atoro da ile olu tumaji ale taki adulu ile brauna wa wa kuli pali duwe yi fa yusbiha ma massat min al ardi dahiya take eli akini ogodo ndu ko lo anya tabu mai ba uhane uhane ngola joro lakini egwu yehu je ana kijesubi albaraka ulu na yeje ho odo da kijesubi te albaraka ulu na ko da olu kidu yehu je wa ya lola abayo ile olu ko bi yana abayo yi alola gelu beke ba ka meji ni ta kauna ka ona si ni ta ki e wa lahu من ينبت الحب في منه

ويصبح منه العشب تكلي انويك اتولو امنكم اتولو بمعنى امنيغبي اولجو يجدو يا تزرع بها تما تشني تشتو ما نلو دادو ewu ahudu agwụgwọ ahudu egiliga ahudu uchu atọlọdu eneki na edo ya ichebo frahauna amenwe ikide ipakucha ka ha eneche iji imudu uwe ka omi ya ohun na yé nye ọmọ yi omi alótó olulu na yá kụrụ lọ ẹ̀tẹ̀ ló omi jẹ́ ń oṣù ahùwì lọ lè yi ìtù ẹ̀tẹ̀ ẹ̀ náà jẹ́ alo abájọ́ kà kó ẹ̀tẹ̀ yìí taka máa kó ẹ̀tẹ̀ ọjọ́ ìmáàmù dàtí ẹ̀tẹ̀ nínú kìtì òun tọ́jọ́. habahu ẹni

dɔyɛni fofi zaka ka kakide ba firauna ke mafa e amenwe ka kakide wege ne dola firauna ke tika dola firauna e mafa lakini fofi zaka ayatun waji shede un maka agire liman kana wa'iya ngene kiniti ki agbola kiti un ma kitaba kola wu

duwa yọ mẹmẹlẹ òun ìka yọ dúkìlì ọmọmẹlẹ rẹ tàlíkù tó àmọ́ ọ̀làgídẹ́ alùkẹ́ gbọ́gídẹ́ yìí bá ẹlẹ́tí ọ̀tàkàdà sírat ibn hisham volume one page two hundred and twenty-eight ẹ̀ẹ́lì ọ̀làgídẹ́ ọmọlẹ̀ òrùka umayya bin abdulsal tìgìrẹ́ síra ibn hisham volume one page two hundred and twenty-eight masha allah. Qur'an Allah tabaraka wa ta'ala

igbodu ke ŋmi pere ni ba ena wo mo egal keji ni asini fo to de un ulegide su ụlọ ulo na jiji ni ji e o le le ko ti niger lo daba daba katsina ti niger lo abi agine nya li meduguri to ti shadi lo ti cameroon lo eh li Cameroon gala to lo moto ti cameroon lo moto engmin eji ni ulo engade hunwi

eni nga ma aliki afọ na gị yi oyi amụlọ na ala ji ha ka alali a ga ahụ oyi ma e o oyi e ma awa egba nwọdagba fi ịwa makada amedago megwa nka amadago ka ee toro ka amedago megwa aha megidagba dị ime amedago meji amadago mele egba gbọọrọ ya anụgbo ebodo ma oyi na ọyọ ọyọ ka meja ahụ gudu mọnụ gudu mọnụ n'ihe a ọyọ na eke nga ma gédàṣà máa ṣe gédàṣì ọjọ́ ọdún òye màmá ọjọ́ kíkọ́ àfáàní àmẹ́ná yóò àmàná yín gédàṣì ọgẹ́lẹ́wọ̀n ọdún ni alẹ́ni dẹ́ alùkàláwù tà á lákókò òlẹ̀ kó lù mú pèmí òlẹ̀ lẹ́ni àmà túbọ̀ mú nẹ̀yìn ẹgbà kí yóò yìí bẹ́ẹ̀lẹ̀ tága máa líkì adòwòdá ẹgbà kà bẹ́ẹ̀lẹ̀ alíkì adòwòdá òrùdó àbẹ́ẹ̀lẹ̀ dọ́mà ẹgbà kà wà bílẹ̀ ligẹ̀ àádéje náà lé o ma ní ayé mẹ̀lẹ́ òdú ní ayé mẹ̀lẹ́ olùgbọ̀n pẹ́gbàkù mẹ̀lí akadẹ́gbàkù mẹ̀má ligẹ̀ ní àwọn amẹ́gbọ́ nǹka àwọn amẹ́gbọ́ èjì àwọn amẹ́gbọ́ ẹ̀gbà ẹ àgbànàkà alẹ́lẹ̀ àmẹ́lígbọ̀n tẹ̀gbàkì adùn tẹ̀gbàkì àtìyàn nìyí ìgbàlùkà ń fòrùn kúkẹ́gù akẹ́rẹ̀dọ́gbàkọ̀ yá adùn ó yá ẹ̀mí kùmẹ̀lì turalẹ̀ 24 hours ogun wọn mẹ́lẹ̀ lọ́jọ́ kàí òdu nùfẹ́rú ọ̀rọ̀ ka nùfẹ́rú nẹgbàkọ̀ọ́dọ̀ ayé ìdìlì nẹgbàkọ̀ọ́rọ̀ ka ayé ìdìlì mádàálẹ̀ òdu nẹ̀wéjì àkọ́ ẹ̀wà àkàdẹ́fà ìmúdẹ̀wéjì àkọ́ ẹ̀fà múnà àkàdẹ́fà ayánẹ́ ìmúdẹ̀wéjì tó òdu nẹ̀wéjì ọ̀rọ̀ ka nẹ̀wéjì ẹgbẹ́ ẹbọ mẹnikẹ́dẹ́ agomẹ́ èbí ayánẹ́ olùdó tìyàn nẹ̀dán ẹgbẹ́ ẹbọ

ya cana igbo mu ne oh, na ya da bi ala ali ola ya kwan sakhara chamta wal qamara de ju ja ma bi e an o lu ko ma de mu yi e ta ka lu ko ma de mu ma ona le bi yi kullu ila musamma e gba ko yo ko ma ko ma le e gba le ma lu le ka kade ma ki le ta pa me o lu onu le ọjọ́ wọn ọdún rẹ̀ lọ́jọ́ wọn wá rẹ̀ ló ṣe lé àwọn jáyájá ni mamuru kọ́ pàtẹ gbòógì gbòógì àlò lẹ́yìn máa wọ́n wá ní àbákẹ́tì èmi ní ẹgbẹ́ náà níjẹ mamdá wà náà lówó yí àwù. báyìí ni àgbàdé àkóòlò ìgbàlẹ̀ àbàdà mi náà àkọ́ bí mi tọ́kọ́ yọ̀ọ́sọ̀ náà bí mi ẹ̀rọ olùwòye olùbọ́ ka òun dẹ́ ọjẹ́lẹ̀ olùbọ́ ẹ̀họ́ ka òun dẹ́ ọjẹ́lẹ̀ olùbọ́ lẹ́bà etí báwọn etí báwọn etí báwọn etí báwọn àmì custom mà tí báwọn ẹmọ́gọ́ bọ́ọ̀dà jẹ́ǹgẹ̀dá kọ́ntìrì kẹ́lẹ́ àmì custom mà tí bá kọ́ntìrì àmì custom àmì immigration padàbà yọ̀mọ́ ẹ dáábà máa ẹ̀mú dágò ẹ̀ǹgẹ̀ tẹ́ni ẹ̀ immigration àmà jẹ́ ti kọ́lé lẹ̀ ìbí mi ń jẹ́ ẹ̀ǹgẹ̀ tẹ́ni dáa

bẹ́ẹ̀bọ̀ ṣojú òkùnkùn bẹ́ẹ̀bọ̀ ṣàgó bẹ́ẹ̀bọ̀ ṣojú òkodo bẹ́ẹ̀bọ̀ ṣojú ika yé ni bẹ́ẹ̀bọ̀ òkùnkùn máa dé dùmánù gbogbo ìyá kó àwọn ọlọmọ ẹbá máa mà òjẹun àdẹ ọmọ ayéjẹ ni. olùbọ́lẹ̀ yẹn ni ọjà mébi adába yìí ọjà lẹ yẹn ni ẹni dúdú ẹni bá

ina ko ma jaya da mun ga bi wala be o ma jwa da ga no o ji mele e bo pen amune e un ta mario un o ma jaga ji dani ada jo ma jani turi ge ta o do le do un depo o ta bale en o gele ya do ba la ar mama en e meji ma do la ma to do jo en eju mi o do ko tijoluke du jẹun mi jẹun tijoluke du kọlọ mi tijoluke sẹun du mi àmà toluke ẹnìbọ yọ ọlẹ jẹrù yẹjú tolukomi àwọn yọ yọ ọlẹ ọlẹ mi àwọn jẹrù yẹjú ẹwọn kì á tí wọn mẹsọ lọ ọjọ la tí wọn mẹ ọlọmọ mọ nàbí tí wọn mẹ yẹni ẹnẹ kẹlẹ ẹnẹ tí ẹnẹ tí èyí sídáka tse sídáka kìtẹ ẹjẹ tse ọwọ jẹjẹ yìí nẹdu tse yìí ọwọ àwọn èyí wọn mẹ bàtà sídáka mi ẹ ń abẹsẹ lẹ máa ń ẹnẹ kìdá kúrò ń bí àwọn màmá. bí na yàá ti sẹ́dẹ́ka alẹ́jú màmá yà ìṣà kànáàmù nìgbọ́ kẹ́ǹkì sẹ́dẹ́ka ń ṣe ní ẹni nà bá nílẹ̀ yàá ń gbé olùkọ́ àlàyé ṣèjọ́ náà ẹni nà kẹ́ẹ̀lú ẹni ẹdúkùn màá ti ní ipá àmájà ìbálẹ̀gbá òun kéèté ìdẹ́kẹ́ rakú òun kéèté dékẹ́ gbogbo ato ayé ọjọ́ yẹ jẹun tákùnmí àkóṣe n'ebe ìjọ anu.

máa yẹ ìhun wọn yóò jáde dẹ̀ẹ́dẹ́ yìí ọlẹ́pẹ́ eke ọmọ nǹkan kọkọkọ yípa kó jáká yìí ikọ̀ gẹ̀ẹ́ gbélé lẹ́àkẹ́ ẹ̀hùn ó fi ti

yòfẹ̀sínú ti yẹni òun kò wọ́n ṣọjọ́ òun á ṣàbírí ijó aya ńlá àkàṣàmúnẹ̀ yà pàkọ́rọ̀ làwọn wa làálẹ́kùn bí ilé kọ́ tó bínú torí kí jẹ́ kúmẹ kẹ́ẹ̀dọ̀mẹ́ kí nege tó kéde kàkíní ẹ̀gbàdọ́ máa yá wa bí ilé kọ́ kí jẹ́ àmẹ́kọ̀ọ́jú òun dúmẹ̀ kì á yá dé وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون Allah tabaraka wa ta'ala yanihi wa fil ardi uja nagidai kun chona iba emun huwa allazi madal arda aha yanihi unche ne gyane gyane noda teume ile nulojin wa ja'ala fiha rawasiya ingon ma muwe gbogbe gbogba ingo kado yane oga muwo ka nejo yin ele tolo ko ba yo elamu ogene lebi yo mo gbogbo ma m da akọrọ ugbo mmadụ amemele dukwu ono amebe ma gịnị ọgọ ma akọ ugbogbo abakategbu na mele ji gbogbo ma akọla oyo oyo kẹjẹ nílé àmúwó ẹjẹ ma gịnị ọyọ jẹnupa yo àmúwó ilélélé kó dàda nà yọ yìí àmìnì wó ọ̀nà àti akàrà bá mú ọgẹlẹ ìjú wó ọgọ yìí àmì kàdàbílà ma náà ọ̀gẹ̀dẹ̀ ń fa náà ọ̀nà jẹlẹ̀ wọn

Amụwo ele ogele yomo ele ti jo se ela amuwo ele abanele abuya na negide ina amuwo ogele bo yomo da ela amuwo uwe ke adago ki choku toro la moloto ikete dudo ki ko de kun na le eje ma ki ikete dudo yimu amuwo ogele bo ma yoba igbe hokani ki ohun bidago eleyi ojú àti nù ní mú ilẹ̀ kó wó lẹ bá àtẹun ní gbàbá ẹ̀tẹun máa ete àmúwọ́ ọgẹ́nẹ lẹ́ẹ̀bọ̀bá ẹ̀tẹ̀ máa yà á lè gbogbo dé hànẹ̀ kí ìbí ọgá nà gbégbélẹ̀ ó nẹni kí túmá ìfún ẹni kí túmá ẹni kí tójú nǹkan nà yìí wọn má nà ko kado jani wa anhara yenu ngemo mama ji ngoku ju jana aji oyo mku ju jana maja ka meidun me maji okubu me maja ka laji idun me laji me laji wahu aje nabe aji mabulo oyo mku ju jana yo aji ma ku pa ojo senu pa yo meba ni meba ni ki ni omi adu me ati na aji me bayalu kaji ko mi Ọbata mẹjọ má ṣe yìí ọbàtà òun mẹjọ má ṣe yìí tùdà alẹ òun ẹkọ mi yóò yá ànẹjọ yìí òun mà yá àṣà yìí àmà yí lẹ ní àwọn mẹdùgbò má kọlà yóò yóò má dábẹ lẹka yìí ni yìí gbogbo ẹni gbogbo ẹni ẹ ẹni. oli ẹ̀pẹ̀ mamluté àjí ó yẹ òdò òdò oli póòlù kìjọ kìjọ wálawálá mamlutù yẹ àjí tọ́ka náà ló kónójú ọlá máa ló ó jí màdò anhara láwọ̀yẹ́ nù ńwẹ́ ọmọ àmájí ńwẹ́ òṣèjú ojú àná ń mẹ́rẹ̀ àmájí gínígíní yẹ kò mẹ́ pamọ́ ọyọ́ mú kó yojú àná ń mẹ́ yẹ kò mẹ́ dúró ṣẹ́ yẹ mú kó yojú àná aláwọ̀ yẹn ni úlú ẹ̀hún dú àmánọ́múbù màmúkájọ jáde ẹ̀hún dú kìí jẹun jẹ kàyà yẹ bá aláwọ̀ nú lóhun ìkájọ jáde yìí yìí mìíró jáde mìíró jáde ìnẹ́ngẹ́ bọ̀kọ́jọ́ mìíró ọgbóka ẹ̀ ọgbọ̀ múnẹ̀ bá ẹ má mìíró mọ́ ẹ̀hún kàmì ó lé kàmì alé mi bá mẹ́yìn gbọ́ ẹ̀bọ̀ bá mẹ́ni bí amụjie nwe bụ ụlọ oche koma akụtụgbo mụ na-elo ịgba ma agị ni alima grik yi hmm? hmm? abacha ma ni abacha grik eleko ụlọ nsugbo mụ na ma gbakwo ụwa takụ ma alụsị na emegide ịga ka ile ka ya ṅụ bi ya ṅụrụ tio yiwa ka na-eme ikwu bi ile alụkọjọ sire amu ọkọkọ ọkọkọ ole abacha dị

ee eh, mama ebi ŋun dudu maa do tu ca maa yeye meti ni ŋɔdi du wɔ yɛmɛ du wɔ yeye la aligo yaari yɔ alu yaa tsɔmɛmɛ la alụ iwu tu su yɛ bɔkɔ mɛ ŋɔ yeye a ba igbe ju ka ya yɛ ayi yi yaa ŋa inɔgbu kɛ ɛli yaa nɔgbu iye bí yálé ní màkà ayọ̀ láti jẹun máa jọbàtà àlékún tọgbọ́ ní olóhun pàmúbà mẹ́ ìlú yẹ àìmí ńlá mọ̀lẹ̀ títà lù jẹun mẹ́ àlékọ́lọ́ yọba jàálà fi ha zẹ̀wùjẹ́ ìnìfìnẹ́ ìnì yẹ́ ni àmọ́ lẹ́pàá kó jáká ọyọ́ wọn mú má kó jọkọ kó mẹ́ka abacha ní ọkọ̀ àbáṣà náà ní ní ọkọ̀ ẹmúrù fìyàn nẹ̀bá òun dága gbọ́ga àti ilẹ̀ alò ẹ àgẹ̀tẹ̀ wọn bá ilé kété yẹn lè ẹlẹ́bí àbáṣà tó òun ibẹ̀ yọ ariwo díyàn yìí. àbáṣà ilẹ̀ ẹ̀bí ẹ̀ lò ẹ̀lẹ́ èkìtì ó mi jẹ́ òun ní kí ní ẹ̀jínilé ẹ̀bí ìgínegíní ẹ̀tẹ́ ọmọ olórúkà fi gálà àwọn dábà jẹ́ lẹ́dá hmm, ìgbò gálà kìtà àdán títí na ẹ̀nẹ̀ nàdẹ́ àbájọ̀pọ̀kú enugu àbájà ní ọ̀pọ̀kú ìní enugu àbájà ọkọ̀ yàó àbájọ̀ ọ̀dàgìdì mọ́dọ́mọ́ àwọn olè àwọn wọ́n mà ọgọ́nà lẹ́ yàálà fi ha zẹ̀wòjẹ́ ní tìlẹ́ ní aláwọ̀ yẹ́ ni àmá máa mẹ́lẹ́ kó tọ́ lọ́la yà bá ṣàn àdọ́ jígí rẹ̀ ẹ̀rọ yìí oṣù ya bụ bí máa kàn ẹ̀dẹ́gẹ́ dọ́ gbogbo aláwọ̀ alẹ́mù òṣùpọ̀ lóru oṣù yìí gbogbo ẹ̀mọ́kàdé ọmọngẹ̀dọ́kàdé lílé ẹ̀bọ̀ wọn rẹ̀ ẹ̀lúgbó amushegire eyi yenga manyong amushegire ero yenga manyong amushegire oyewu nga manyong olola nga mushusheyi law yani ja'ala fiha zawjayn ithnayn mama mukire mama ko choko mama ko chule enwo yugba menwo ero oligi yoyin ogele ma ngode eyi bo magulu magulu ngono lola ee ni maya magolo ede ee ni maya magolo ede ii magolo magolo gboo ama magolo ma ọ na-atọrọ ikiri eji kerozini eji petrol eji ọlamu eji ọ meporoda eji ọje eji aṅụlọ ẹ̀wọ̀n ọ̀bọ̀bọ̀dá gbókẹ̀ mọ́kàdé ọmọ ẹ̀lọ́kàdé ẹ̀wọ̀n àmọ́ ìjàkà tí ọ̀rọ̀ polówó gẹ̀dẹ́ ìní ọkọ̀ ìní orí ogenele ọrụ egiligide imi ọkọ imi ole emi ọkọ dugbeba irun ihe ole ongaroyi ọrụ egili ọrụ akpele ma ni ọkọ ma ni ole alahun ọrụ imi gẹ yẹ na mẹun ṣe oko kùn kún ẹni ọkọ ẹni ole fi ha zẹwùjẹ yìí na máa máa mẹlẹ kó su ọkọ àmọ́ máa mẹlẹ kó ole leila

ṣàgàgbé ọkọ̀yàn ẹ̀wọ̀n lígẹ̀ àmì àjọ yìí àmà ọjọ́ dòdò à ìmọ̀ òdò ìdò ìmọ̀ dá gbé yọ ọ̀rọ̀ka ọ̀rọ̀ka lè yàn ìmáṣàlá onínà dúnú pàrọ̀gbàjẹ́ ọ̀rẹ́ inú ọjọ́ òmùnà dúkì nígeje ó dè dúyà nígeje ní ìdógúdó àníkejì ńlẹ̀ aláwọ̀ tá alákéde òrùn báyà jẹun rẹ̀ ìdálẹ́ ni ìnàbí ìdálẹ́kàlà àyà àti ẹ̀ àmọ́ lẹ́gẹ̀rẹ́ ikùnmẹ́ gbọ́ àmẹ́wẹ́gẹ̀rẹ́ ikùnmẹ́ lé ìkọlẹ́ ìmọ̀ yẹn bá dọ́mọ́ kọ́jẹjẹ dọ́mọ́ mú mẹ́ nga bunyata liqaumin yatafakkarun nga mo ya bi kuma alibi ama ma wogene wa fil ardi aya gido bale allah yani en o jani e jeme wa fil ardi qita'un mutajawiratun wa jannatun min وجنات من أعناب وزرع ونخيل صلوان صلوان وغير صلوان يسقى بماء واحد يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون وفي العرب ẹ̀hàngọ́ yóò já nẹ̀gẹ̀ torúká wọ́n dùkọ́ ṣe ńgúnmẹ́ pẹ́ẹ́ kúmẹ̀ wọ́n mú pàáhíwá kúmẹ̀ ṣe àwọn dàbìrì fẹ́ mẹ́ tó já ana kuma joji e eh, koda e koda ma cheyin mutejawe ratun oma kuma gama yola mai hmm. ana olola ite ojo ma ku gama yola ma dami ne koko ma kini ma mo ma ma ma ma mi amado a ah, mo eyi eh, ji o masalasi e ma kuma ne yin tiles ma kuma ya ne yin tiles ke ligere ba e koda e koda mi cheyin o ma lai mamdu manya ne mamedu manya mamedu aba mamedu manya inigomu kidoga ne mutimeji òun lẹ́yìn yín máa ń tó mọ̀ ìwọ́n ní méje máa ń rúlu white cement máa ń rúlu tákì yín máa jẹ máyọ́ la ma tákì ga bí tsalu kété sẹ́ẹ̀lì ọ́ọ̀kì wọ́n wọlé akẹ́rù òun aláwọ̀ yẹn ni a nẹ̀kùn mẹ́rin yín wọn bẹ́lẹ̀ nìkẹ́ ẹ̀kọ́dá ẹ̀kọ́dá nìkẹ́ mú tẹ̀ jáwèrè àti nà kó máa la ma yín jáwèrè àti mímọ àwọn máa kó si jiwari àbókù máa dòdò dàmà. àná yẹ kò máa ya chalu ke tengi cheta eye eh, mai ba ina ku manadu makorun en eh, ku manadu makorun e bo ti agini me go ogbe gide iwo olola un awudu ogbe ogbe da bo boga ka olola ma iwo iwo olola un to jile gbe ja do bele e eh,

ngogile nga ahujo mboka domo anu ba wo lola nga ama ama ngeli enwo ni goma to to ebi ngeli ke e ka i ali el ko lo joba so allah tabaraka ngeli abogu ma bo ma maya ina ọgwụ ma kegiri mi kate weje ni tele ba mai ni eh wati ni ka leba ọgbọgbọ oh, enwe ali oko gbogbo ne kede oko mole ni ni ni le omole na mechali e o jida ki ma ti gburugburu ya ho yoro ane solo la nsi isi ke li mi se le ngele o mi imi e, ka don ba mi ne ki tini u ya le je ma ga ba da mi mali me u tini ga gere me ya ko popo mɛ o a ame wo ko ame mɛ yo na a ame ali ma ɛdɛ mɔ no ma ali ame mɛ yo ko anɛ bɔlɔ a a ame mɛ yo ko ele a ma emi lɛ dɔ mɔ ɛgba kɛ lutu ya ne inu kɔ dɔ mɔ emi lɛ ɔmɔ ŋun yɔrɔ la yi ɔmɔ ŋun yɔrɔ ka mulu nu da ba itɔ ba yi nu ne ŋun dɔ mɔ yi iŋɔ le mɛ ɛdze

eh wa jannatun min anabin amuko inabi wa zar'un man yamuce mai kuma yallo wa naqilun man yuli dabinu olola mashi sinwanun wa ghayru sinwanin bi ma'ana inabe ma ce gbaru yo amma da sinwanun shamu ulime ye ta ka jama مجتمعات وغير صنوان أي متفرقات يا نبيك ما تفرق أقابولي ودا دا قد أولي ودا أولي في مانغو هدا ما كان ياتي يجمع مادما إتما شوكا أقا كيدي فيلو يدو دا يلو أقا كيدو دا لو يدو دا لو أولي كانغو هولي هولي ومن يدو أولي كا ونوان يهودو ونغو هولي هولي ومن يدو صنوان دي ọláhùn aṣabanilẹ yàkà mọlì yàkà mọ àmẹwùnsẹ ẹbọ dàmà ọgẹnilẹ wọkọ yìí rufin wani yànnẹ bọ kí a máa jẹ tọrọ wọn ma. abẹ akínihí àmẹwùnkìdẹ àmúṣẹkìdẹ kùmà yìí yìí òun àtọ́ àmúṣẹ́gidẹ́ omi ké tẹ́gì akójá lè òun àkómẹ́lẹ́ òun àlọ́ lọ́mọ́ yégidẹ́ èèyàn yégidẹ́ ẹ̀kọ́ omi kì í akpa amalẹ̀ múdú gidẹ́jẹ́ màmí omi kì í akó máa kété kété omi kì akójá lè kì í alẹ̀ òun àkó máa lù kété amalẹ̀ múlẹ̀ sẹ́nkù máa ro ẹ̀gàlùkẹ́ ro máa dẹ̀ máa omi alukete akpoma ama orinyoma gi awa alusi yuji wọn lama omi alukete akpoma golo yi orinyoma gi awa alusi yuji wọn lama ata ama itaka tso ẹro gi ado yoma golo yi ẹtẹ e, ma golo kete ẹro gi do yi hari yọtọ lama le iskọbi ma iwa ahiri iskọbi ma omi alukete akpoma golo yi ẹnjẹ ta gi hari yọtọ lama le ee aláwọ̀ yẹn ni àmà tẹ yìí Kọlọ, ọ̀hún ẹ̀rọ mọ̀. kọlọ wọn lọmọ ẹgì lẹ́jẹ́gẹ́ lẹ́jẹ́gùnmọ̀ lẹ́jẹ́gà alàkàálọ̀ àtẹ́hun ináríyànda ináríyànda ẹ́ ṣíni mẹ́rọ́gà náà bá oríyànta pa ẹna mẹ́rọ́gà náà oríyànta pa ìkọ́ bí ma yóò kà dọ́mọ kó àtẹ́ omi yìí omi yàrá

ẹnọ ẹnẹtọ ọgẹdẹ mẹta ẹlẹjọ ìnẹkẹ àríyàn tẹkẹ yìí ọjọ ẹni àmà jẹngà mẹlẹ tọgbà wọn la mẹlẹ gbòòrò níyàn nìkan gbèlò bá ọgbà ha àdà bá ọdún fi ọkọ minha alhulwa minha alhamil ìnẹkẹ àríyàn ìnẹkẹ àpáyàlú ẹni yìí akọlà mẹlẹ mẹkẹrẹ yìí bá alùpùpù mẹlẹ àti wọn dì

وإن تعجب وإن تعجب فعجب قولهم أئذا كنا أئذا كنا ترابا أئنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال فِي أَعْنَاقِهِمْ وأولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر تو هو الله تبارك وتعالى يعوك عنه ورجو صلى الله عليه وسلم يعني وإن تعجب أبا تواجه ما دولار ما يجي أخذ بوجه كانوا رميها ee eh, mama yi yẹ fún ẹjíta níbi ọjọ́ ní ṣẹ́nkọ̀ lílẹ̀ kí a ṣe ń ayé kú ẹ ihe alùkùbẹ̀tù máa dìdọ̀ làbẹ̀rẹ̀ abóyè yú lè mama ní kí mọ́là mi gbà nídẹ̀ yìí alùkọ̀lá ẹ̀bẹ̀tù máa ti yígede lè yóò má bẹ̀rẹ̀ abóyè yú nídẹ̀ yìí ubi kùmàṣàkà náà lẹ́mẹ̀ ń ayé kú yìí ń yìí yìí kọjú kàláwò tó bára kàwọ́ tààlà jàkà náà jùjú ohun ohun àbóyí máa gbà nílẹ̀ yìí ọjọ́ àgbẹ̀ni jẹun kọ̀ lélẹ̀ kì á jẹ́ ayé kú ẹwọ̀ ń tà àjẹ́bẹ̀ ìyá jẹ́ ayé kú ẹ fàájábù nǹkan òróró kùkọ̀lá máa mú nì wọ́n títí gbẹ̀dì àwọn jẹ́ ayé kú ẹ tùlẹ̀ dá àbẹ̀kẹ́jà gbọ́kùn màjá kà ní. àìdá kúnnà tòrọ àbàlù i ọ̀là ayé kú mi ṣe torú màá dálọ́mà kàmáyé ni yẹun ọkọ̀ kà yọ ayọ̀ ẹ̀kìrẹ́ don kaliku turaban amudekete ubi ka amudekete yi a ina lafi halkin jadidi ubiele ma wada bi ngojo na wa ngodo acho ne to yi e olimi olungu ka yi ubi ka ache nyane ma wada bi ngodo akwa ne kada bichu ne kuma chu chu ya ojo aka ni bi eja gbo ne ma cha ko ma cha ko logele o ne echo nu ne to

a na-enwe iko ịnya chọọ na nwe ịtọ ịnya ịnya wo jitụrụ ile dọa ka tọ dọa ka nkwe ile ihe ili ga-aja na ejo ma efizi efizi ugbogbo ma na igeru emotumonu gị na oru ta na ekikuku bịa na ka ma gwa chi bọdị ma gwa chi tee ahụ ma gwa chi ogele ma jụ ọbata jọ ọ ma ji achịkọlọ ma achịgo ma akpụ ihe akpati iyi uwe ma wee ma zuri je da mashala jere amma tini burbi kuma ta zuri kelle ke bal je ba to adogo yi machine fikir kulu kulu machine dago e fikir machine ki du machine du kulu pai e machine e ya kama ne wa ke kolo ke du e ke wi ta ke ni ojo le ga

ulaika alladhina kafaru bi rabbihim allah yani kona bile ama kafiri dama abudu mama ye ko lo yo kwa ne joge jani ba kona ma ama le ga ti kafiri ma se po yo ndu ma ma ye kini eyi ma po yo anya din kafaru bi rabbihim wa ulaika awon ela bile ba ko ma ti kafiri o ki ke humanu al aghlal fi anakihim aka gbanyu mo ha ojo na Agba, máa wọ́n máa ma ji yìí máa máa gbálẹ̀ ní mọ́mọ́dá pàtímọ̀ wọ́n ni yàrá bí dáa wà wùlá ikà sáàbù náà àbí gìdẹ́ ikà agbọ́là máa bá àmọ́ máa wúná dọ́mọ̀ hùm fi ha kọlìdó máa mú dábà wúná kàkà gìdẹ́ ma máa jẹ ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب ويستعجلونك بالسيئة أي يستعجلونك الكفار أي هؤلاء المكذبون بالعقوبة وبالعذاب الله تعالى ما وانه ناجو أما كافري أبو مما دولوجو دوغتاني با ما ناجو عذابا ما ناجو عذابا وجو ما ما يني شنك يتوغتاني ويلي ويلي ويلي ويلي ويلي ويلي wele nga ma ja na nga ma ya tue nga ma ja ro ko yuro jire le jo ede e mo alo la allah bi ma ku ojo ati ojo ati da ya bangu aba yu ka ojo da ya bangu agi ka ojo ki ada ya bangu agi ojo he nga ba de no azu jahannam na ja na ma nga gbogu me na ja na ma gbogu me je ko me yo yin wa bi sal masih adadito edene ngong tura ale ma enu hingi machana nebi unaju machana nebi sallallahu alaihi wasallam unaju suratul hijri maani ya ayuha alladhina zila alayhi dhikru wene kuma di qur'an ro waun we ga ma je wa lolo lolo wa kan ko wajigi de we muhammadu sallallahu alaihi wasallam Inna la majnun ayi mu ngi iji ko yulo iji nyagu bi kuma ka ma kini ojú òní ká tó jì ọlọ́gbẹ́ yẹn àkàdé ìdíjọ ọlọ́gbẹ́ lẹ́nu ọgbà òun ilé mayẹ́ niwẹ́ muhammad kùmàdì kùránì rọ̀gbáwẹ̀ imú ẹ̀yí àìmú ẹ̀jà bẹ́wù lẹ́wọ́n máa ta àti iná àbìlì mẹ́lẹ́ àìkà ó sì kì mẹ́lẹ́kù máa wá àyè mẹ́lẹ́kù kí wá kí dàzába mẹ́lẹ́kù kí àdàjába kí mẹ́lẹ́kù àpá mọ́ nẹ̀lú mẹ́ka ẹ̀ lẹ́wọ́ máa ẹ̀dọ̀rẹ́kí a máa nù nàìjíríà lèmẹ̀lá ìkẹta ìlà ìlà àpọ̀ ẹ́ mẹ́láìkú ámúdùá orí ọ̀gẹ̀dá àwáyò wọ́n máa kánú even ẹgbàdúkà jẹ́ mẹ́láìkú kì mú wóró yá nẹ̀bá mú rọ̀rí àwọn dejúmọ̀ ìgbàlẹ́gbẹ̀nú iná wà ìlà àtàkpà ó mẹ́láìkú awa kó máa gbólógún àti mẹ́láìkú àwá kì awa mákàkà àwá kì ka mẹ́láìkú

iya ga kanawe wa mami molan wala ya ati yanna hum baghta atigi lingi ma ab mama wa hum la yashurun mama hum ma wa yastajilunaka bil azabi wa inna jahannama la muhitatun bil kafirin ma ne unajua azaba azaba una jahannama ke ba makafiri joko bo ngo mune ko man unajua azaba leo engo yi qur'ani yilimele sura ka do mo ma do suratul ma'arij ẹ̀wọ̀n ṣàpàkọ́ àná tààlà tá ìlú bí àdábì wà àtẹ́ni yàwó àtẹ́ni ni àbèbí yàwó àbèbí bí àdábì wà kẹ́ àzába ìkẹ́ àyáwá tìlàlẹ̀ ń àmà bìbí yàbèbí wọn àlúgbà yàbà lẹ́wà gẹ̀ẹ́ ẹ̀ka kẹ́ni ẹ̀kì má bọ̀ lẹ́ náà yọ àdàjába ń àágbà ń dẹ́ gbàjába dẹ́ ń

vile maariji ene kumaka mkolo memele ba mkolo memele kumaku te utubo ngulu lehi yasadu kalimu tayyib wal amal salih ya rahu turale yele ngo bo mune de kuma najo azaba engo yeyi surati shura allah ta'ala ngo do logene leage yeni yasta'jilu biha alladhina la yu'minuna biha yeni boku ma manu najo azaba ojo ba aboku ma ma digesia ko ola azaban amma nuna ju a jaba yau to wani bai kuma da imani ba mushi ko na mina amma yi wa lazaba yau ba ma rizo don wa ya lamu na anna alhaqa abila ma se ma kini azaba ojo ajaba ko kanshi ele ti qur'ani jilme gwelu suratu sad e won li kuma an ka wa qalu rabbana ajillana qitana qabla yawm al-hisab ma na ojo odua ola utedu ke pa ni bi agban ọ̀làdún ti máa lẹ̀wọ̀ aka wa ọjọ́ àgbà àkọ́ ẹ̀wùn kàkí máa ṣe ńlẹ̀ ẹ̀gbà ó yà àti àjílẹ̀ náà kí tọ́nà kọ́bùlà yomi nìta òpẹ́ àjábá kò máa dún ẹnìkì máa gbà lẹ́sẹ̀ ẹni tí ń amma in kana hadha huwa alhaqqu min indika jan ko la ki muhammad e ka aka ngama ola ki qur'an e aka ngama zaba ka me aka ngama ola mela ku ka me aka ngama ushe du ka me aka ka me aka ma to yi amma ke bola manga ma kwa be o yo chen ke mu ka ye ji ki qur'an e ji ki salati ngani ji ka me aka ke mu gaskiya ji ba o imidi gaskiya ne yake oyo yayin mu kuda galo da kuma wallahi dan duka mai ya kai ba na naro yi eh aje gaskiya oyo yayin mu kuda galo awitina bi azabin alim eh ko ma ta ka tumi kuda ga na ja ba ya wodu ko ne mu ba Allah ta'ala ni agbe manu wa ma kana Allah mu'azibuhum wa anta fihim wọ́n àníbi yóò máa wọ ọwẹ́ nẹ́gbẹ́ yìí ó yóò yẹ dàjà bá ọmọ mi tó rájàbá lẹ́yìn ayọ̀ ibi tájú náà gbọ̀kọ̀ tájàbá kíkó òkú máa mọ́ máa mọ́ ní ohun وقد خلت من قبلهم المثلات امو جوي نانا نانا يبوكا كمالو غنا للي غدو اللي جاي اكر بمانو وان ربك لذو مغفرة للناس على ظلمه اوجو ندو ابا ondo bi ado le fi banga mo ne ji o ya la ti ma ko ma ji inna rabbaka la shadidul iqab ojo ondo e ya anya da zaba wa iya do ale ya o ti le ojo ikenna tabali ya kenna tabali ne ki ba mo يدمن للجاربه من مالك عظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم